lórí àdínà yóò nígbà tí bára láti fi oṣù mélòó kan tí a bá gbàgbé a rí pé níta sọ̀rọ̀ dé níta sọ̀rọ̀ dé lórí òun náà ní nípa aṣọ́ọ̀tò sáà àwọn àpẹẹrẹ ọjọ́ ìpínlẹ̀ ìyá ó jẹ́ pé nínú ìdẹ̀kùn tí ọlọ́run bá lè jọlá sí fún wa òun náà ní pé ó fún wa láwọn sáyẹ̀nsì táàbù máa mọ̀ pé ọjọ́ ìgbìjà kìá mọ̀ súnmọ́ tí ó fi níkà dé bá wa gbìjà lóògì tí oníkálukú táàbù lè máa tàparadà tí ó fi di pé oníkálukú lè máa palẹ̀ mọ́ ibi tọ̀ ọjọ́ ìgbìjà kìá mọ̀ súnmọ́ oníkálukú lè máa túbá kò níbi ẹsẹ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àpẹẹrẹ yìí nítorí látọ̀dà nàbí sallallahu alaihi wasallam ní tí anábìbí ìwé fún wa ìpè áfíàmà ìpè ọjọ́ gbọdọ̀ kí a mọ̀ súnmọ́ nínú àwọn àpẹẹrẹ yìí òun náà ni tashabbuhul mashikha tashabbuhul mashikha anábìbí tábìlì àpẹẹrẹ tábìlì àmà ìpè ọjọ́ gbọdọ̀ kí a mọ̀ súnmọ́ òun náà ni kí àgbàlagbà arúgbó kọ́mọ̀fẹ́ dàgbà arúgbó kọ́mọ̀fẹ́ dàgbà gbogbo àwọn àpẹẹrẹ táà máa fi mọ̀ pé ti dàgbà yóò fẹ́ ha kú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àṣẹ ewu yìí ẹ̀ nígbà tágbàlagbà bá ti kíni tí bá ti ń sọ̀rọ̀ rẹ̀ di ọ̀dọ́ tágbàlagbà ó máa dá irun rẹ̀ ẹ̀ yóò máa sọ di dúdú padà kẹnu bá ti kíni kẹnu bá mọ̀ pé ó ti dàgbà ẹlòmíì tó bá fi irun tó bá fi irun rẹ̀ lẹ́sìn ò kan ẹ̀ kàn ní gbogbo yóò wá dá ìrẹ̀ tí yóò bá dá ìrẹ̀ yìí kọ́lọ̀ tuntun yóò dá ìrẹ̀ sí kó fi dá padà nígbà tó jẹ́ pé bó ṣe wà tẹ́lẹ̀ eléyìí nǹkan tí anabi sallallahu alaihi wasallam tí anabi ó sọ alára kó bẹ́ẹ̀ pé ká máa dá irun bóyá irun gbani àbí irun erin náà ni tàbá fẹ́ dá ìrẹ̀ ká wá dá ìrẹ̀ ní kọ́lọ̀ dúdú nǹkan tí ò dá ni ìyá lè dá ìrẹ̀ ní kọ́lọ̀ brown kọ́lọ̀ gẹ́gẹ́ bí àṣẹ náà gẹ́gẹ́ bí kọ́lọ̀ làálì kí o dá ilẹ̀ níbẹ̀ tó wáyé pé ìbá fẹ́ kó wà níbẹ̀ torí pé téèyàn bá ti dá ilẹ̀ ní kọ́lọ̀ yìí sí yóò ti àwọn yóò ti mọ̀ yí pé ah ó ti funfun ní àlòbí kéde ẹ̀ sí brown kò ní sí ìtànjẹ́ mẹ́ àmọ́ tó wá jẹ́ kó wá yọ funfun nísìnyí èèyàn wá mú ọ wá dá ẹ̀ dúdú padà so àwọn èèyàn máa rí níbi pé kí ni pé ah ọ̀dọ́ ó náà sì lẹ́nu yìí inú hadithu abdullahi bin abbas radiyallahu anhu radiyallahu anhu èyí abdullahi bin abbas radiyallahu anhuma anabi ni ó ní anabi ni yakunu qawmun anabi ni àwọn ìjọ kan padà wọ́n padà máa bẹ nínú àlùmọ́ ni yàtìbúna fi akhir zaman bisawat wọ́n máa dá irun wa nígbẹ̀yìn ayé ẹ̀dígbẹ̀yìn ayé bá ń súnmọ́ bisawat pẹ̀lú kíni pẹ̀lú kọ́lọ̀ dúdú nǹkan dúdú òun náà ni wọ́n máa fi dá irun wa irun irun wa ka hawa sùlẹ̀ hamad ìjọ wọn bí dáìrẹ ibi yóò dà gẹ́gẹ́ bí kíni yóò dà gẹ́gẹ́ bí gbáyà ẹyẹ alhamam ìgbà wọn ní ẹyẹ alhamam ọ̀pọ̀lọpọ̀ wọn ibi gbáyà wọn báyìí ìmọ̀síkì ara ara yóò kó funfun ìgbáyà wọn síkì ni bí àjẹsí rẹ báyìí àmọ́ dúdú dúdú gan so anabi ni bí wọ́n ṣe máa dá irun wọn irun wọn wà síkì ni yóò wà dúdú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àjẹsí ẹyẹ kí làwọn yóò wá ló ṣẹlẹ̀ káàdì nàfà burú lálá ni anabi ni láyẹ̀rì ìṣúná rọ ìhàtà ìjẹ̀nà anabi láwọn tá à ń sọ yìí wọn ò ní gbóòórùn àlìjẹ́nà wọn ò ní gbóòórùn àlìjẹ́nà so tábàlẹ̀ ò ní gbóòórùn àlìjẹ́nà ẹ́ wọn ò kà sọ fún yàn pé kò ní wọ̀ ni ìtumọ̀ yẹn náà ni pé òun jẹ́ ní súnmọ́lé gbèrè bẹ́ẹ̀ kò ní súnmọ́lé gbèrè bẹ́ẹ̀ àlìjẹ́nà so ní àlàáfíà yìí pé kéèyàn máa dá irun bẹ́ẹ̀ irun àbí irun múni kó wá dá ilẹ̀ sí kọ́lọ̀ dúdú lẹ́yìn ìgbà tó ti kú fún un so eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kẹ̀bí ọ̀tún ilẹ̀ ìtàbá yìí eléyìí ti wọ́pọ̀ gan pàpà jùlọ lọ́dọ̀ àwọn oníṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ìjọba pé ó ti yí ọjọ́ yí rẹ̀ yí ọjọ́ yí rẹ̀ yí ọjọ́ yí rẹ̀ ẹ́ ó ti wọ sẹ́fúntì ó ti yẹ kókó ní ẹnusẹ́ àdéjọ sísí àti sísá ìfúnnákú lẹ́nu sẹ́ sísí ó ti yẹ kókó ní ẹnusẹ́ ó wá yí ọjọ́ eré rẹ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn àwọn kò ṣe yí ọjọ́ eré ó kàn yí wèé ni ẹ ara ẹ bára bá ti dàgbà síbẹ̀síbẹ̀ ṣe ó wá wò pé táwọn yóò fi tètè tó lò dàgbà òun náà tó bá ti rí lọ fún yóò máa wá dá ilẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì kò tẹ̀ kò tẹ̀ kò tẹ̀ ẹ̀dí jọ́sẹ̀ gan fẹ́ lòmíì jọ́ kẹta jọ́ kẹta ló sàmọ̀ fún fún yóò mọ̀ fún lẹ́yìn àwájú orí táyà ẹ̀ eh, nítorí pé kí ni so eléyìí nínú àwọn apẹẹrẹ Ànábì sallallahu alaihi wasallam tó ní áàdì máa ma ipe ọjọ́ àlùkìyàmù súnmá ẹ àwọn èèyàn fẹ́ẹ́ sẹ́kẹ́ni ìsárúkú gánà wọn fẹ́ẹ́ dàgbà má ẹ eh, wọn fẹ́ẹ́ máa ṣe bí ọ̀dọ́ nínú àwọn apẹẹrẹ Ànábì sallallahu alaihi tó ti sọ ni nítorí wọ́n ń pè ní àṣùfù nínú èdè lágbáwá òun náà ni ó yàtọ̀ sí nǹkan tó ń pè ní àlùbókò àlùbókò ahun ni àmọ́ tó ń pè ní àṣùfù yìí òun tó burú ju ahun lọ ẹ́ sọ̀rọ̀ àlọ́ sallallahu alaihi wasallam oróyìn nígbà kan oróyìn bí hadith kan ipe sàrà ìdáǹtò ní sàrà òun náà ní sàrà tó ṣe ẹ́ wàá ń ta sahihun shahihun ta'amul al-ghina wa takhsha al-faqr ẹlòmíì ti tó bá dúró yẹ kú alẹ́ yìí lẹ́lòmíì bá dé kú lọ tó ti di pé kò sí ọ̀nà àbáyọ ni ìyẹ̀lẹ̀ bá ń gbé fúnlágbájá náà ni so ànábì ní kó òkun tẹ́lẹ̀ ó ti tẹ̀ ó ti tẹ̀ ẹlẹ́ni tẹ́lẹ̀ so sàrà tó ṣe oníṣàrà tó ṣe wà á ń ta sahih nígbà tó lálàáfíà ó ní àlàáfíà ṣẹ̀hìn nígbà tí wọ́n bí a ń bẹ lára rẹ̀ kí náà wọ́n pè ní àṣọ́hù ẹ̀jú bá wọn sùn òun náà ní kí ni amalu lùgínà ẹ̀ wà káwùkú ẹ̀ wà káṣíyàtú fàk òun náà nígbà tí yẹn bá kan pé ìfẹ́ ló mo fẹ́ ló ẹ̀ ó sì ń páyà pé ìfẹ́ tó sì àsìkò yẹn òun náà ní sàrà àti ìrìnsè tó dáa ẹ wá ní sọ́kùn ní ṣòfò tó yẹ pé nǹkan àlébù ni kí n gbọ́dọ̀ máa bá lọ́wọ́ mùsùlùmí òun náà ní kíni òun náà ní kéèyàn máa kéèyàn máa fẹ́ fi tọwọ́ ẹ lẹ̀ ó sì tún fẹ́ gba tọwọ́ ẹlòmíì fún ẹ òun náà ní wọ́n pè ní ṣọ́ọ̀ṣì ọ̀yìn tó wà lọ́wọ́ bí ẹ̀ kò fẹ́ fún yàn kò fẹ́ fi lẹ̀ ó sì tún fẹ́ yíkó tó wà lọ́wọ́ ẹlòmíì kó tún wá sí kíni kó tún wá gbà fún títí ẹ̀ ẹ̀ ẹ̀ tí ó ti jẹ̀ kátá kó sí kíni kó tún wá ń béèrè míì so eléyìí òun náà pè ní kíni òun náà ní wọ́n pè ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ó lè jẹ́ pé ntòní ó pọ̀ ju tọ́ máa ti ọ̀rẹ́ rẹ̀ fọmọ ya rẹ̀ lọ yóò sì tún máa ṣe bí kí ọmọ ọ̀rẹ́ rẹ̀ ọmọ ya rẹ̀ kó tún ṣe kí ni kó tún gba tọwọ́ ẹ̀ kú tiẹ̀ ṣókò tó eléyìí nínú àwọn aburú ńláńlá nínú àwọn kàtà àti àmọ̀ pé ọjọ́ òbí dàbí àmọ̀tẹ́ ó ti súnmọ́ ni tabati wọ láwùjọ wa lónìí àrígbé kìíní yìí ó wọ́pọ̀ gan ó wọ́pọ̀ gan lọ́pọ̀lọpọ̀ àwọn olówó àwọn tí wọ́n ní kápá lórí ìgbésí ayé àwọn èèyàn àwọn tí èèyàn ṣiṣẹ́ lábẹ́ wọn ẹ rí i pé wọ́n ní owó yìí àmọ́ àti owó ìkàlẹ̀ fáwọn èèyàn wàhálà ni bí kó wá jẹ́ pé owó ìdíbẹ̀rẹ̀ àwọn èèyàn kó tó máa ṣe kíni kó tó máa kó tó máa bọ́ sọ wọn. eléyìí àwọn ní kíná korúkọ rẹ àwọn jára rí wọn eléyìí wọ́pọ̀ nínú nǹkan tó bẹ̀rẹ̀ wọn bí táríkà bá wá dọ̀ wọn báyìí lásọ rẹ̀ yíya lé jìkà báyìí tí wọ́n mí hẹlẹhẹlẹ pé á ah, kọ́lá àtàná lòun ti jẹun gbẹ̀yìn ẹ̀jẹ̀ wà ní bó bá dọ́dọ̀ ń jálà yìí kọ́lá bó bá ti two hundred náà yóò gbà lọ rẹ̀ ti káàdì tiẹ̀ so anabi sallallahu alayhi anabi nínú àwọn nǹkan yìí òun náà ni àwọn àpẹẹrẹ tẹ́sán òkójọ́ gbé dàlùkì àmọ̀ nínú hadithu Abu Muslim anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń sàlàyé nípa àwọn àpẹẹrẹ páàkì ọ̀pọ̀jọ́ gíga kìámà súnmọ́ anabi ni yataqarabu zaman àsìkò máa súnmọ́ ra wọn ìgbà ó máa súnmọ́ gbà ẹ máa wọ nísì jọ ọ̀la kí n jíba kàtà nísì ó sì di ẹ̀sán mi nígbà tí ìbá ti jíma jọ ọ̀la méjì báyìí abájú wa yá máa wọ pé à jíma tó kọ̀la ẹ̀jẹ̀ bá mi nínú hadith mi anabi sọ lẹ́kùnrẹ́rẹ́ débi pé ọdún yóò wá dá ẹ̀jẹ̀ bí kíni yóò wá dá ẹ̀jẹ̀ bí oṣù ẹ máa wò bíà ah, two thousand kìíní two thousand kìíní kan ti adénu ànábi ní oṣù yóò wá dàbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́ ẹ rí yóò wá dàbí kìíní yóò wá dàbí ọjọ́ kan ọjọ́ kan yóò dàbí wákàtí wákàtí yóò dàbí ìṣẹ́jú sòwúrò àwọn kan báyìí àwọn akọ ibà ìmọ̀kọ́jọ́ gbé dàbí kìámà súnmọ́ ni sáà náà bá wọ nísìn yóò nílẹ̀ mọ́ nísìn ilẹ̀ ti sú so irú eléyìí àpẹẹrẹ kọjọ gbé dàbí kìámà súnmọ́ ni ànábi ni wọ̀nyẹ́ ń kó sọ̀rọ̀ àmọ́ iṣẹ́ ọmọ wa ti kí ni iṣẹ́ ọmọ dínkù inú àwọn àpẹẹrẹ ni iṣẹ́ dáadáa yóò máa dínkù ẹnẹ wo níṣì tí wọ́n ti ṣe dáadáa ń jọ òun ní wàá má níṣì àwọn tẹ́ ẹ rí à ń sànú àwọn èèyàn à ń ṣe dáadáa à ń kírun à ń yẹn náfìlà à ń gbáwẹ̀ à ń fi wà ìṣẹ́lẹ̀ wúrọ̀ àwọn kaba yìí ló ti dínkù láwùjọ tó lásìkò tá a wà níṣì bí ó ṣe wàá máa dínkù nù sáré kìámù òdìdé tí ó padà wáyé tí ó wà rí pé inú ṣe dáadáa àwọn èèyàn wà mú tó jẹ́ pé tó jẹ́ ọ̀ràn yẹn nìkan bá fi kírun òní ìdìnnáfìlà bá fi gbáwẹ̀ òní ìtàtàwà àkọ́kọ́ tí ìbá ti kó o débi nǹkan tó tọ́nà yàn àwọn èèyàn kékeré wọn padà sún débẹ̀ débi pé anuwari díẹ̀ díẹ̀ ọmọ abúgbúrú àwọn bàbá yẹn ọmọ abira rè so àdàbí nínú àpẹẹrẹ jọ gbọdọ àti àmọ tẹsán gbọdọ àti àmọ súnmọ́ oní àdìkínní yẹn kò sọlọ àmàlí iṣẹ́ ọmọ àdìkínní iṣẹ́ ọmọ dínkù wọ̀nyí lọkọ ṣó ẹ yíwá àdìkínní ahun ahun wọ bíà yíwá àdìkínní yíwá ọlọ́wọ́ àdìkínní yíwá àdìkínní yíwá àdìkínní yíwá àdìkínní kò sí ìlàtọwọ́ rẹ̀ tán ẹ̀yìn tí tún ṣe kí ni ní ìlú ń kakuléètì ìmí ní ìlú ń kakuléètì bí yóò ti mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ so nínú àwọn apẹrẹ láti mọ̀ pé ọjọ́ òbí dàlù kìlá àmà àmọ̀ kó súnmọ́ ni tó pé ọmọ rẹ̀ yà tó bá yẹ kó bá ronú ni ipe tó jẹ́ tòun nínú dúkìá yìí òun náà ní tóun ti jẹ sínú èyí tó jẹ́ tòun nínú aṣọ òun náà ní tóun ti wọ̀ tó jẹ́ tóun nínú owó náà ní tóun ti fi ṣe dáadáa tí ládàá rẹ̀ wà ń lọ lójú kí ni tó wà lójú dóde òun tó tóun lọ́ba tó bá ti jẹ́ òkúta ìyá mi tó ẹ̀kọ́ mọ̀ ìyẹn bá ronú débẹ̀ yìí tó bá bẹ̀rẹ̀ ọlọ́run débẹ̀ yìí bàbá ṣe máa ṣe àmọ́ látara kí ni látara pé ìbẹ̀rù ọlọ́run ẹ̀ ó jìnà sí wa látara pé ẹ̀ṣẹ̀ pọ̀ látara pé ṣètánì ráyè láwùjọ òun náà lọ́mọ yóò fi wá máa ro yóò fi wá máa pílánì pé a owó yìí mo fẹ́ lò gbàdéwà bíi two thousand and twenty five ìjọba ìmọ̀fẹ́ fi ṣe fẹ́ lọ fi ṣe ta ló sọ fún pé two thousand and twenty five yóò dìgbà mu two thousand and twenty four ta ló fẹ́ yóò dìgbà mu ẹ̀yìn two thousand and twenty three ta ló fẹ́ mu òwúrọ̀ àwọn nǹkan báyìí nínú àwọn àfihàn kòkòrò àpẹẹrẹ pé ọjọ́ gbìdàlù kí á súnmọ́ ni ọmọ ènìyàn kó máa ṣe kíni kó máa ṣe bí ọwọ́ bí adúkìá ló sì máa pọ̀ sí ó sì má lè tọwọ́ ẹlẹ́ fáwọn èèyàn nínú àpẹẹrẹ ipe ọjọ́ gbìdàlù kí á ó súnmọ́ òun náà ni kẹ́sìlọ́tò tìjà rọ̀ kí òwò ṣíṣe kátàkárà kó pọ̀ gan kẹsàn-án tó fi jára náà pẹrẹ ní fíjọ gbé dàgbé àmọ́ sọmọ ni káràkátà ó pọ̀ oníṣẹ́ ní ojú ẹ̀ máa ti gbé eré ìtakíní eré ìtakíní ẹ̀ àbúkíní ló bẹ̀rẹ̀ àbúkíní eré ìdílé eré ìta gbogbo eré ìta gbogbo ewé gbogbo ẹ̀ ẹ́ ní káràkátà ó pọ̀ gan anabi sallallahu alayhi wa sallam ó nínú àpẹẹrẹ fíjọ gbé dàgbé àmọ́ sọmọ ni tẹgbẹ́ àdúgbò fúnra wa nígbà tá a fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àpẹẹrẹ ọjọ́ gbé dàgbé àmọ́ yìí a sọ pé kò túmọ̀ nǹkan mìíràn yà máa àǹfààní wà ń bẹ fún wa àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó wà nínú àpẹẹrẹ kíkẹ́ ọjọ́ gbẹdàgbẹ́ yà máa súnmọ́ àkéèyàn máa máa tọ̀ kéèyàn máa tà kéèyàn máa rà ẹ́ sábúrú ni èyí sábúrú turukọ́lọ́ ọba àlejò lásán fún anúwàlú Qur'an irú ahallallahu al-bay'a wa harrama riba ọlọ́ọ̀ba àlejò lásán káràkátà ó ṣe ilé lẹ́tọ̀ fún wa wa harrama riba ó sì ṣe owó èlé ká máa gba riba ó ṣe léwọ̀ fún wa sọtabaari kéèyàn máa tà kó máa rà káwá lóko lẹ́tọ̀ àmọ́ nípa tí ànábì sọ fún wa ni pé tó bá di káàkiri àwọn bá súnmọ́ yóò pọ̀ gan láwùjọ káràkátà pọ̀ láwùjọ nínú hadithu abdullahi bin mas'ud radiyallahu anhu ìtò wà nínú sọ̀rọ̀ àti wà nínú sọ̀rọ̀ imam ahmad ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní ànábì ní bayna yaday sa'ati taslimu al-khassa ànábì ní láàrin tó bá kú sàṣà kọjọ bí dàlkìyàmù súnmọ́ ànábì ní taslimu al special salama special greetings anabi ni òun yóò máa ṣẹlẹ̀ ẹni tí a bá ti ẹni tí yẹn bá ti mà òun yóò máa sálámà sí ẹni tó bá ti rí rí òun yóò sálámà sí ẹni tí nǹkan bá jọ pa ọ́pọ̀ òun sálámà sí ẹni tó bá jẹ tó bá jẹ fámìlì rẹ ẹni tó bá jẹ òun sálámà sí so anabi nílò àwọn nǹkan báyìí yóò ṣe kíni yóò wà bẹ́ẹ̀nà yẹ́dẹ́ yìí sáà nígbà tí nígbà tí ọjọ́ òbí dàlùkìyàmá lọ́jọ́ pé ìdàkẹ́ àrùn bá súnmá ànábì ní irú eléyìí yóò máa ṣẹkẹ́ni yóò máa ṣẹlẹ̀ wà fùsù wò ti dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òwò ṣíṣe yóò wá pọ́ yóò kálí kákó ànábì ní títí hátà àtúnṣáárì kalimara àtúnzáwùjà ha fi ti dà títẹ́ ti wá rí pé ìyàwó gan fún rẹ̀ òun náà máa wá ṣẹkẹ́ni yóò máa pátírà pẹ̀lú ọkọ rẹ̀ níbi òwò ṣíṣe ìyàwó rẹ̀ ń gbúrú àwọn kaba yìí anabi ní àpẹẹrẹ pé ẹ̀fọn kọjọ́ gbúdọ̀ kíámà súnmọ́ ni obìnrin ti ń tajà lọkùnrin náà máa ti kíni lọkùnrin náà máa tajà wọn kálukú ọjà ọjà ọjà nínú àpẹẹrẹ pé gbúdọ̀ kíámà ni òtàwá sì wò láwùjọ wa tá a wà lónìí a rí pé nǹkan tó inú àwọn nǹkan tó wọ́pọ̀ láwùjọ wa náà ni tábàtì ẹ̀wọ́ gan ní ti pé káwá ṣe òǹkà pé àwọn òwò ní inú àtọkùnrin àtòmìnrin káwò pé àwọn òwò ní ń tajà jù inú ọkùnrin àtòmìnrin ẹ̀rí tó obìnrin obìnrin ní tajà jù tó lè jẹ́ pé níjọ́ ọkùnrin òun ní máa ń tajà àwọn ọkùnrin lẹ́ẹ̀rí lọ́jà òun ló wà ní. hátà bẹ́ẹ̀ gómìnà bá ló débi pé ó fẹ́ sòwò yóò wá àwọn ọkùnrin tí ó gbà tí wọ́n bá sòwò yóò wá ọkùnrin yóò wá ọkùnrin tí ó gbà àwọn ọmọ wa bá ṣe kí ni wọ́n máa bá ta wọ́n máa bá travel lọ tọ́mátàjáde ah, ìta apani ìta àtàní òun náà ló ní bísíǹsì rẹ o níta ta ní níta pa ní so yóò wá fún wọn ní tí níta bá ti jọ sọ tó bá jẹ́ ẹ̀tọ́ ní wọn so ẹni pé Khadija Khadija bintu Khuwaylid radiyallahu anha yàwó anabi sallallahu alayhi wa sallam irú ọba yìí náà lè náà ṣe olówó ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè olówó ni àmọ́ Khadija ìsáàbùkù bẹ́ẹ̀ lọ tajà ẹ̀ ìsáàbùkù bẹ́ẹ̀ lọ rajà èyí ṣe pé bóyá ah, ìjọba àjẹkù tó ti tajà ní àwọn ọkùnrin àwọn àlùkò tó nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ń bá sòwò náà lè sára wa látara òwò sí Khadija ṣe yìí òun náà ní lówó àtàlẹ́bí sallallahu alaihi wasallam ti pàdé ló wá gba ànábì pétọ̀ kánàbí máa ṣe kíni kó náà fún àwọn tí wọn bá wọn sòwò wọn wá travel lọ sílùú Sham wọn lọ rajà ẹ wọn kó ọjà lọ wọn tajà lọ wọn tún rajà míì wálé wọn sì ṣe é sọ àmàlà tó dáa wáyé nìyí wọn kárí fún obìnrin bá kó olùgbà ilé yìí ẹ ó tún gbọ́ oríṣi pé wọ́n tún ní China ní ọjà tó pọ̀ sí nítorí lọ China ní obìnrin ní níbà tó bá kó China ń lọ UK so ìdí òjẹ́ ìdí òjẹ́ international ẹ tó bá kó ní Kano ó tún lọ́dọ̀ àbẹ̀dúgbò yìí tó bá kó bẹ̀dúgbò yìí lọ Sókótó ẹ báwọn bá sọ pé báwọn bá sẹ́ pààyàn lè dúró tóun àwọn obìnrin ti sáfà ní ìrajà bẹ́ẹ̀ sórí owó tóbi yóò gbọ́ gbí lẹ́rù bá obìnrin méjì lọ́kùnrin nítorí òun ibi òwò ṣíṣe ibi kátàkárà so anabi sallallahu alayhi wa sallam anabi ni nínú àwọn àpẹẹrẹ táàbì mà ipe kini táàbì mà ipe ọjọ́ ìgbéjà ti yá mà ó súnmọ́ òun náà ní kini òun náà ní kí owó ṣíṣe ó pọ̀ káàkiri lórílẹ̀ nínú anabi sallallahu alayhi wa sallam táàbì tó sọ fún wa òun náà kini òun náà ní tó ti dà kínáàtọ̀ ní zigzag kílẹ̀ ó máa mì ẹ́ earthquake kílẹ̀ ó máa mì ká gbọ́ pé ilẹ̀ mì nìkan ká gbọ́ pé ilẹ̀ rí òní so eléyìí nínú àwọn àpẹẹrẹ táàgbà pé ọjọ́ ìgbìyà ti yá mọ̀ súnmọ́ ni táwọn náà bá lọ lè wọlé dáadáa tá a bá ń ka ìwé ìròyìn àbí àtàwọn bá ń gbọ́ àwọn ìròyìn àmọ́ èyí máa ń ṣẹlẹ̀ káàkiri láwọn pé ilé ilé ilé ó jẹ́ pé báyà ilé yóò sì lọ yóò sì wọlé lọ ilé ó sì yìí so eléyìí anabi sallallahu alayhi wa sallam anabi ti sọ kalẹ̀ fún wa nínú àsọlẹ̀ rẹ̀ ìpè nínú àwọn àpẹẹrẹ tẹ́ ìmáàmà ìpè ọjọ́ òbí dàlùkìyàmà ọjọ́ òbí dàlùkìyàmà súnmá òun náà ni so anabi sallallahu alayhi wa sallam anabi ní la taqumu sa'a anabi ní ọjọ́ òbí dàlùkìyàmà òun ṣe o òní dé o ọjọ́ òbí dàlùkìyàmà òní ṣẹlẹ̀ hátà eh? hátà àtẹ̀kúnná azizal anáṣẹ́ ní tíjọ́ bìí tíjọ́ bìí pé ẹ máa rí pé ilẹ̀ ó máa ilẹ̀ ó máa rí ilẹ̀ ó máa rí máa wọ̀nyẹn lẹ́sẹ̀ so eléyìí nínú àwọn àpẹẹrẹ náà ni pé tá a bá ti ní tẹ́lẹ̀ wọn kálukú àwọn tá a bá ń bẹ láyé ká máa kún fún ìbẹ̀lọ́wọ̀ bá rí jọlá ká máa kún fún ìtúbá lọ sí kó lọ́sọ̀lọ́ bá rí jọlá kó níbi àwọn ẹ̀ṣẹ̀ wa torí pé ìwélé yìí nínú àwọn àpẹẹrẹ táàbù máa mọ̀ yìí pé ọjọ́ òbí dàrú sí àmà ó súnmọ́ ni. naam nínú àpẹẹrẹ tí anabi sallallahu alaihi wasallam táàbù sọ fún wa táàbù mọ̀ yìí pé ọjọ́ òbí dàrú sí àmà ó súnmọ́ òun náà ni ìrìtìfáàrù asáàbì àwọn ẹni yẹpẹrẹ àwọn ẹni lẹ́lẹ̀ kásìmá sí kí kásìmá lòkè táwọn èèyàn máa gbé wọn sókè àwọn tó jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ ló yẹ kí wọ́n wà táwọn náà máa sékè ni táwọn wà lọ sókè àwọn náà máa rí pé àwọn náà làwọn èèyàn pàtàkì láwùjọ á máa rí pé àwọn èèyàn ńláńlá láwùjọ tó bá jẹ́ pé tó jẹ́ pé tó bá jẹ́ pé ibi tí nǹkan ti nọ́mà ni táyà pé ibi tí nǹkan ti nọ́mà ni kọ́dà wọn ò ní sínú àwọn ọmọ sẹ́yìn pé àwọn kan wà àwọn kan ń pè ní àwọn so àwọn àwa mi ní sìn àwọn òlọ́lé kéwù kéwù wọn kankan ẹ̀ ń tó bá ti sàlàyé fún ẹ náà rẹ̀ sí ni àwọn kan nu àwọn tọ́lábàtò rẹ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ táwọn jẹ wà lórí jọ́nà mímọ̀ tí wọ́n ń wá mọ̀ tán kéré tó ké káàkiri àwọn kan ká tó wá sọ nípa kékeré àwọn alùlámà àwọn àfà. àmọ́ àsìkò Ànábì sallallahu alaihi wasallam ó ní àsìkò kan bọ̀ àwọn àlàsáàfì àwọn tó yẹ kó yẹ kán wà nínú àwọn àwa nínú àwọn àwa kò yẹ ká tiẹ̀ wà nínú àwọn àti ẹ̀gbọ́dọ̀ sí ọmọ tọ́lábàtò lẹ́yìn irú àwọn wọ̀nyí àwọn lẹ́mọ̀ agbé sókè àwọn lè wùlámà àwọn làfà àgbà nílùú àwọn lóníwàsí àgbà àwọn náà bọ́rọ̀ ẹ̀sìn bá gidi nìkan àwọn náà lẹ́lẹ́ ọ̀sùn pé ah, ẹ̀ wá bá mi bọ́rọ̀ ẹ̀sìn tó lè jẹ́ pé tó bá jẹ́ pé nígbà tí nǹkan ò ti dàrú ni tẹ́ bá gbé wọn sórí wọn tẹ́ bá gbé wọn sórí scale wò tó àwọn tá a lè pè ní gíní ní ọmọ akẹ́kọ̀ọ́ ní ìsìn bẹ lára wọn kó tó ẹni táyà lẹsẹ lọmọ akẹ́kọ̀ọ́ tí wọn ní mà nítorí pé ọmọ akẹ́kọ̀ọ́ tó bá wà lójú ọ̀nà mímà tí máa ń kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ láwọn àpẹẹrẹ kan lára rẹ̀ tí ẹ̀kọ́ ti ń kọ́ ti ń kọ́ yóò máa lò ó ọmọ akẹ́kọ̀ọ́ tí máa ń kẹ́kọ̀ọ́ ẹ sì máa lápẹẹrẹ pé yóò sì máa tó jáde lẹ́nu ẹ máa rí tí ó máa jáde lẹ́nu rẹ̀ nínú mà àwọn yìí ibi jáde lẹ́nu wọn gan ó burú ju tá a lè ṣe níta àwọn àwa àmọ̀lọ́ àwọn tí ò jẹ́ káṣí ọ̀já lè lọ sílẹ̀ sílẹ̀ náà sì máa fún alábà àfàgbà yìí ẹni tí ó mọ̀ yàtọ̀ láàrin dọ́ọ̀jì ẹ̀ mọ̀ yàtọ̀ láàrin dọ́ọ̀jì àti láàmù ẹ̀ wọ́lá tọ̀ọ̀lì yóò di wọ́lá láàrin òsì làfàgbà ẹni tí ò mọ̀ ìdájọ́ àwọn òfin ẹ̀sìn kò mọ̀ ìdájọ́ kí lọ́lọ́run wí nínú ẹ̀sìn kò mọ̀ tó déèyàn nínú ẹ̀sìn kò mọ̀ tó túyàn nínú ẹ̀sìn nítorí kí ni nítorí pé ìgbà tí nígbà tí mo kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ wà rí wọn tó bá ti gbé wọn sípò òun àwọn náà ti rí àwọn bẹ́ẹ̀ ju àtọ́fẹ́ a ah, àfàgbà wá gbà tó ti jẹ́ pé ti àwọn ìmọ̀ gidi ìmọ̀ ẹ̀sìn ẹwà àwọn àbá wọn tí gbogbo àwọn àlàyé táwọn bá ń ṣe nínú ẹ̀sìn tó bá béèrè béèrè lọ́wọ́ àbá mi tó bá gbọ́ àlàyé lórí ṣe àlàyé rẹ̀ láwọn àbá ju láwọn fẹ́sìn ẹ máa wò pé níbo ni àwọn àlàyé yìí wá láti rà bẹ̀rù ọlọ́run wọ́n sì báyà wá nínú Al-Qur'an wọ́n mú àbíkú wá lábẹ́ àlẹ́ sọ̀rọ̀ láwọn ẹ̀sọ́ wọ́n sì ṣàlàyé fún yín ọkàn yóò sì balẹ̀ lórí àlàyé rẹ̀ àmọ́gbà tí ìjọba ti dàrú tán tó jẹ́ pé àwọn àtàbí àwọn ẹni lẹ́lẹ̀ àwọn tó yẹ kó yẹ ká wà lẹ́lẹ̀ ni tó yẹ kó yẹ ká máa lọ bí tó bí èso sí wọn sínú ọmọ kéwù gan àwọn ni wọn àgbé kí ni wọn àgbé sípò àgbà wọn ìlú yìí káàkiri láwùjọ àwọn náà ni wọn máa wá fi tí ò jọra wọn máa fi wéra wọn àwọn sì máa hó tí ò jọra wọn wọn máa fi wéra wọn ẹnìkan ni wọn jó ní wọn nǹkan tí èèyàn máa búra lé lérí pé èèyàn wọnà ọlọ́run lé lórí ẹ̀dí bá ń ṣe tó mọ̀ tó mọ̀ tí èèyàn máa kú tọ́lọ́ tọ́lọ́ torí ẹ̀sìn ẹ̀sìn náà ètò ìyẹn lè búra lé lórí tó dá mi lójú yá ẹni yóò wọnà lé lórí rẹ̀ pé ẹni wo tẹ̀sí tẹ̀lé nítorí pé tó bá jẹ́ pé kẹ́kọ̀ọ́ mímọ̀ ni ẹ̀dí bá wọ́n ń ẹni tó kú lórí ọtí mímu ẹni tó kú lórí olè jíjà ẹni tó kú lórí irọ́ tó kú lórí òfófó tó kú lórí ìranù tó kú lórí ìsìná tó kú lórí aṣẹ́wó gbogbo orú àwọn eléyìí ọlọ́ ìdíyẹ olè búra kó wá búra pé á ah, ó dá mi pé wọ̀ náà ni so ọmọ akẹ́kọ̀ọ́ nínú ògbọ́dọ̀ gbé yìí ní ìlànà sọ pé àwọn wọ̀nyí àwọn wọ̀nyí wọn èyí ẹ̀ wọn ò sí sáfù ọmọ akẹ́kọ̀ọ́ dé gbogbo wàá dàpá tó kọ́ lọ́ọ́ bá a lè sọ láti nàìjíríà rẹ̀ káfíẹ̀ ní ó sọ̀rọ̀ pé ìkúnlẹ̀ yìí sì onítúláàsì àbí oníwájìbù ni téèyàn máa kúnlẹ̀ fún yàn ṣé téèyàn bá fi wájìbù lẹ̀ nínú ẹ̀sìn ṣé ìdájọ́ rẹ̀ náà ni pé yóò wọnà ọlọ́run ṣé ìdájọ́ rẹ̀ ni pé téèyàn máa búra lórí rẹ̀ pé a àmọ́ tí o bá ti kúnlẹ̀ fún yàrá o búra pẹ̀lú ọlọ́run o sì búra subhanallah ìbúra kò kí ìfọlọ́ búra lórí nǹkan tí ò rí bẹ́ẹ̀ téèyàn wọnà ọlọ́run ẹ wá kí wọ́n lè rí ẹ̀ kí ni ẹ̀rí ẹ̀ sébi yàrá yóò bá kúnlẹ̀ yóò bì í ọmọ tó ní ká má kún tó ní tó lówó kún tó ní ká yà má kúnlẹ̀ bí yàrá yóò bá kúnlẹ̀ sí yóò bì ọ àmì nígbà tí bàbá nígbà tí yàrá yóò bì ọ tí bàbá rẹ ò bẹ̀rẹ̀ kúnlẹ̀ nígbà tó fẹ́ gbẹ̀bí fún yàrá rẹ ẹ̀rí rẹ̀ náà nù ó ti àásọ̀ ni wọ́n ló sọ kanjú ni tó fọ́ ni wọ́n ni wọ́n á sọ pé àkọ́wájẹ́ pé yàrá rẹ nígbà tí ó bì tó bá dájú rẹ̀ ní tó wá dúró lérí ìdúró tó bí ọ lérí ìdúró tó larí mọ́tà ìsìn ìrákùn kí là ń wí kí ni wí nìyí kí là ń wí ìtànà tí ń sọ yín fa àfa àfa nù àbò onífìdá o onífìdá o náà ti máa sọ fa kò tí ẹ̀ síbẹ̀ ọlọ́run gan mọ́ lára àwọn èèyàn ikú ìjà rẹ̀ lójúmọ́ ikú ìjà rẹ̀ lójúmọ́ báyìí pé ìdá òjẹ́ bá bẹ́ẹ̀ mẹ́sìn gan ṣé ìwọ òwúrọ̀ nínú ìwé máa ṣe kẹ́kẹ́ kárí fìdáwò bẹ́ẹ̀ ní ẹ̀sìn sàn kí ẹ máa ṣe fìdáwò kúrò kú tẹ́lẹ̀ fẹ́ ṣe fìdáwò ẹ̀rọ ìlà yín bì ẹ̀ ẹ̀ fẹ́ fara gba ìyá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe kárí bẹ́ẹ̀ ní ẹ̀sìn náà kẹ́ ẹ̀rí lẹ́ẹ̀mọ̀lẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ràn wọ́n lẹ́ẹ̀mọ̀lẹ́ sí lẹ́ẹ̀mọ̀lẹ́ dárin ẹ̀yà amadi ní yẹn ti dáwọ ẹni mọ pé kódà kò lẹ́tọ̀ ká gbé síbi ipò ọmọlékéwù dépò pé wàá dàfà gbogbo ẹnu la fi ń sọ tába ti dáfà kan tó wá ní já ah, ẹ ń jòkó níbi fìdáwò ẹ ti bá wọn à ń bá níbi fìdáwò à ń bá níbi wòlídì à ń bá níbi àwọn kan yẹn kò sínú ẹni tá a tò ní sáfù ọmọ kéwù mà ní ma gidi ni o lókè màtá à ń sọ yìí oríṣiríṣi ni màṣetọ́ni bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ màṣetọ́ni lóòótọ́ ẹ láti ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ qala Allahu qala Rasul ọmọ akẹ́kọ̀ọ́ qala Allahu qala rasulu qala sahaba ẹ ẹ ní máa bá a nídìí palapala báwọn kátó wá sọ pé àpá anabi sallallahu alayhi wa sallam anabi ò ní sọ̀rọ̀ fún akómọdé bẹ́ẹ̀ nítorí pé kíni wà má yẹ kí kò á di hawa anabi yẹ sọ̀rọ̀ pẹ̀lú kíni anabi yẹ sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu in huwa illa wahyun yuha inú hadith abu hurayra radiyallahu kí ọlọ́ọ̀bá alìkọ́lá ọba ayọ́nu sí èyí tó wà nínú musnad imam ahmad anabi ní innaha tata'ti ala an-nas sinuna khadda'a anabi ní àwọn ọdún kan bẹ àwọn ọdún tàjẹ kan bẹ tí ó padà wá báwọn yẹn àwọn ọdún tàjẹ àwọn ọdún tà sọ yìí ìtàjẹ ni ó ṣe kí ni àtúnṣe ìtàjẹ oníkọ̀láyé nígbà wọn wọn àwọn olùmọ̀ sọ pé inú kàdá inú sinúna inú ìwáyà mi orí sànàwá tún kàdá àd àwọn ọdún tàjẹ wọn nínú àwọn ọdún tàjẹ wọn ẹ òun náà ojú rọ ojú rọ gan lọdún wa àtúmọ̀ ah, pé a ojú pọ̀ ojú sì ń jáde ojú rọ gan débi pé a ní fọkànbalẹ̀ pé a ah, pẹ̀lú ojú tó ojú ìṣòro yìí oúnjẹ gbọdọ̀ surplus lọ́dún tí ń bọ̀ ni nǹkan oko wà ní jáde ẹ rí i pé ẹ̀sán ojú oúnjẹ kí ni ó ti tàwa tàrò pé anábì ní nínú àwọn ọdún tá à ń sọ yìí anábì ní yusaddaqu fiha al-kadhib nínú àwọn ọdún tá à ń sọ yìí àwọn òkúrọ́ àwọn yóò sì máa pè wọ́n lódodo òkúrọ́ nípa irọ́ ní pápá àwọn yóò sì sọ pé ah láì òdodo ní sọ wọ́n máa parọ́ fáwọn èèyàn níbi wáàsí níbi wáàsí ńlá wọn sí wọ́n jòkó níbi fìdá wọ́n parọ́ máa nàbí sallallahu alaihi wasallam wọ́n parọ́ máa wà fẹ́ẹ̀sì wọ́n parọ́ máa fi ọlọ́run wọ́n parọ́ máa lọ́wọ́ bàlẹ́

yóò padà wá táwọn náà bá sì wà òjò wa ní ṣe láti pé irú ọdún ìtàn jẹ́ òun ti ń ṣẹlẹ̀ àwọn ọmọ wọn láwùjọ náà ẹni tí ò tó àfẹ káàrí gbọdọ̀ pé lọ́mọdé ó ti jẹ́ àfáàgbà àfáàgbà ni òní ọmọ ṣe wá àti gbogbo yọmọ ṣe kíni gbogbo yọmọ tẹ́tí gbọ́ tẹ́bá sì wò ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí pé kò sí mẹ́sìn lára rẹ̀ tẹ́bá wò ti ń bẹ lára rẹ̀ ẹ̀rí kò sí kí lọ́wọ́ tí làbẹ́ níbi lára rẹ̀ bóyá ẹni pé yóò máa takò ẹ̀sìn ni irú eléyìí náà ní sáwá pé kíni àwọn anabi ni ma pẹ dáàbò kọjọ bí dàbí àmọ́ súnmọ́ ni ìsọdá kò fi ما àbí òkúrọ á sì máa segin ni àwọn yóò sì máa pe ní a afa ńlá ni afa a àgbàdo rẹ a kọdọ wí báyìí kọdọ wí báyìí ẹ anabi ni wọ̀nyí kájí dàbò fi àsọọdí ẹni tí máa wá ń sòdodo wọn máa pèrò ní ọ ẹ wo sí lágbára tó ẹni tí ń sòdodo àwọn tó ń sàlàyé ọ̀rọ̀ ẹsìn yá kìlọ̀ Ọlọ́run wí kìlọ̀ anabi wí a ìsúná anabi sallallahu alaihi wasallam anabi ni ká máa ṣe báyìí tá anabi wà ní ká máa ṣe lóòótọ́ ẹ́ eh? àwọn táwọn anábì ká máa ṣe yìí anábì ní a máa kúnlẹ̀ ẹtì bá àwọn ìṣòsùn lára anábì sallallahu alaihi wasallam ká máa ṣe bìdáwò ìṣòsùn sún anábì sallallahu alaihi wasallam ká máa ṣe mòdì ìṣòsùn sún anábì sallallahu alaihi wasallam ká máa ṣe dán ká máa ṣe ògùn ìṣòsùn sún anábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín ṣe bí ààrin sún anábì òdodo sí òní tá à ń sára ìfà wọn káàkiri àmọ́ nítorí pé ànábì sọ fún wa pé àwọn ọdún tàn jẹ nínú àwọn ọdún tàn jẹ níbọ̀ làwọn kọlù sí tó àwọn tó bá ń sòdodo pé kí lọ́lọ́run wí kí lànàbí wí wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ pé wọ́n lónírọ́ ìyàmá dá àmọ́ ọlọ́run irọ́ ni wọ́n pa àwọn tí ò lójú sí òun ìdíbà ṣùgbọ́n eléyìí àpẹẹrẹ tá nàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé ábì mà ní wọ̀nyí támánú fi alkha'i ẹni tó bá jẹ́ oníjàmbá ẹ wọ́n máa fọkàn tán ẹ tó jẹ́ pé kí ni oníjàmbá ẹ tí ó jàmbá àmánà òun ni wọ́n máa lọ lè fọkàn tán ẹ wọ̀nyí àwọn ọ̀nà fi hàn àmì ẹ tó wá wá ẹ tó láfọkàn tán wọ́n máa ṣe kí ni òun ni wọ́n wá ẹ tó jẹ́ pé ó wà ó wà trustworthy irú ẹni báwọn ní sọ̀rọ̀ wá ṣe kí ni wọ́n wá sọ di alkhari pé oníjàmbá òun lè anábì ti parí o anábì ni wàyẹ̀ ń ti kò fi hàrùwá ìgbéra wàyẹ̀ ń ti kò fi hàrùwá ìgbéra so Ruwaidida anábì ní ẹ̀ta pè ní Ruwaidida ẹ̀ta anábì ní Ruwaidida ẹni gbogbo nǹkan òye nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ kápá ogun ẹ̀tì ní ẹni bá fi ó kéwú kò mọ́ tó ti kéwú lọ mọ́ ẹ̀ kéwú lé lójú ẹ̀ ọ̀pá kéwú sí ọ̀rọ̀ ẹ̀sìn ó ta kókó máa lọ́wọ́ ọ̀pá ogun ẹ̀tì àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó ti wẹ̀ wà fà ń pèrè àyè láàfà ẹ̀ anábì láti kó káà sọ yìí àwọn Ruwaidida ni wọ́n wá sọ̀rọ̀ láwùjọ Ruwaybida táàbù wa máa fi náà ń pè ní Ruwaybida ẹ wọ́n ní wàmọ́ Ruwaybida wọ́n á sọ fún ànábì pé táàlẹ́ńtà ń pè ní Ruwaybida gan ànábì ní asẹ́fìn ọ̀dẹ̀ èèyàn sẹ̀fìn wù ní èdè pé ń já tọ́lẹ́nu o àmọ́ tí a bá ti gbọ́n fi ń sọ lẹ́nu ẹ̀rí pé dìtèrè lé ẹ̀yìn wọn yàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́tàlà yẹ́nì wọn pé sẹ̀fìn wù lé dìtèrè nù ẹ̀dókòrò àìláàfà kó mọ́ wàá mọ́ yàtọ̀ láàrin pé kí ni kọ́tàlà ìṣe ni yóò ajá fa yóò ajá fẹ́ sùn irú eléyìí wọn ìwà ibi rọ ni kéèyàn máa máa súnmọ́ ìtazàrọ ìtazàrọ nínú hadith anabi sallallahu alayhi wa sallam pàbá ń bá rẹ kéèyàn máa máa súnmọ́ aṣẹ ìkọ́ni ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́ kéèyàn bá ń tẹ̀sẹ̀ ń kéwú wallahi tó bá tẹ̀ ń kéwú nísìnyí inú tí wọ́n fi lé lẹ́nu ẹ̀yìn kọ́lá àwọn ọmọ kékeré tá a fẹ́ kọ́ nísìnyí á máa sàlàyé fún wa pé tá a bá sọ pé muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá ibòmí ẹ̀rí rawahu shaykhani tani jẹ́ shaykhan wọ́n ní alimam al-bukhari wal imam muslim ẹni tó wá jẹ́ àfáàgbà nígbà ìlà àfáàgbà ó jẹ́ pípa tá a ti bọ́ sínú gbàtàn jẹ àwọn èèyàn ń pè lólòdodo àwọn èèyàn ń gbé gàlẹ́ sáyẹn nígbà tí wàá sọ̀rọ̀ tí wọ́n á ní rawahu shaykhani ẹ̀ máa shaykhan lọ́dọ̀ tiẹ̀ ni ẹ̀ mo pé màmú àwọn ní àwọn ìṣùkà lọ́dọ̀ wọn ń jẹ́ báwọn ó ní rọwá òṣè ìkáàní ó ní ìmáàmù ṣe ìkáàní ló gbà wá ẹwọn kan báwọn rọwá òṣè ìkáàní ìmáàmù ṣe ìkáàní ló gbà àdìsí wọn káyìí wá ẹ̀rí pé bẹ́ẹ̀ báwọn sùn tẹ̀fí ẹ̀rí báwọn sùn dídí ní ẹni ẹni tí òun ti ń kọjú sí ẹ ọmọ tẹ̀mú yìí ní sábà sọ fún pé tó bá sọ pé ṣe ìkáàní ó gbọdọ̀ sọ fún wa pé Bukhari àti Muslim lẹ́jẹ̀rẹ̀ àmọ́ látara kí látara pé òun kò tó kéwú wọ́n kàn bára wọn láwùjọ tí nǹkan ti dàrú papọ̀ mọ́ra wọn tí o sì yàtọ̀ láàrin kiri láàrin àbá àti tí o mà kankan wọ́n sì gbọ́n síbẹ̀ so anabi sallallahu alayhi wa sallam anabi ní asafi òun náà ní ọ̀dẹ̀ èèyàn yatakallamu fi amrin amma tí òun náà wàá sọ̀rọ̀ nípa kí nípa ọ̀rọ̀ tó kó gbogbo àgbègbè rẹ̀ sínú yẹ́sẹ̀ fẹ́ nínú fámìlì ẹ̀ nìkan <laughs> tí àgbẹ̀ wájú ọdẹ ẹni bá rí ìdílé wá jẹ́ pé lé wọn ní ilé wọn nìkan òun náà ní dégínì òun náà ní darí ẹni bá bá wù yàrá rẹ̀ fún kọ́ọ̀pù mu gàrí ẹni wọ́n pé ọ̀jẹ̀ ni kò tó bá kọ̀ kò tó kà ẹni bá هي eh, بنتي sio jama kankan yatakallamu fi amri al-amma òun náà máa wá sọ̀rọ̀ nípa nǹkan aláwọ̀ yìí tó kó gbé yẹn sínú òun náà máa fẹ́ fi àyè síbi pé òun máa ni wa sallam ti anabi fi ní ama pé ọjọ́ gbé dàlùkì àmọ̀ súnmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó yà kó yà wọ́n ní sẹ́ láwùjọ wa dáadáa anabi sallallahu alayhi wa sallam anabi ní la taqumu sa'a inú hadithu Hudhayfa anabi ní ọjọ́ òkúta kìámù ní déwu hatta yakuna as'adu an-nasi bid-dunya laka abna laka hatta yakuna as'adu an-nasi anabi ní ọjọ́ òkúta kìámù ní déwu ní déwu jẹ́ pé kíni àwọn tí ó máa gbádùn jù láyé àwọn náà ní kí ni àwọn ìlàkà òun ìlàkà tí lábá pẹ̀lú ní ìlàkà òun ìlàkà ó dàbí pé àwọn èèyàn yẹpẹrẹ àwọn èèyàn tó jẹ́ àmọ̀ kankan àwọn tí ó máa gbádùn láyé ẹ wò bó ti ń gbádùn ní sùn tí o máa ń dín ní ìjẹun kéwú ní mọ́tẹ́kẹ́ láfa ẹ̀ mọ́tò èyí ti wọ́n máa bù kò sì máa kéwú kò sì máa ọ̀rọ̀ kankan láàyè láyè níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì máa kọ́ máa kọ́lé ńláńláńlá ní oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀ máa rí lọ́dọ̀ wọn wọn máa jẹ gbádùn anábì ní àlùkìyàmù ní dé àbí kíló eléyìí máa ṣẹlẹ̀ àríkà àwọn tó máa gbádùn jù láyé àwọn náà ní laka ogun laka àwọn èèyàn tó ti kí ni àwọn èèyàn jábútẹ́ ọmọ èèyàn jábútẹ́ ẹ̀ ń tẹ́ bá wá di tẹ̀lómi ẹ̀ríkà àwọn tó bí náà máa ṣe bí náà nù ẹ̀ríkà ẹlòmíì gan carbon copy àwọn tó bí níbi kátikàti so síbẹ̀síbẹ̀ náà ẹ wà rí pé torí pé ayé ti di bó ṣe rí ẹ wà rí pé àwọn náà ni wọ́n máa ṣe kí àwọn náà ni wọ́n máa gbádùn láyé eléyìí nínú àpẹẹrẹ náà ni táàbù pé ọjọ́ ìgbéga sábà tí wọ́n á ní eléyìí òsì tó tọ́fà mùsùlùmí tó tàbí ká máa ti kíni ká máa tún fi mà lódodo bá ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run tó wà lábẹ́ ìlànà sọ̀rọ̀ gbélé kalẹ̀ fún wa ká òjíṣẹ́ wọn kalẹ̀ nínú ibẹ̀ òjíṣẹ́ ọlọ́run nílẹ̀ kọ́ láàkọ́ bẹ́ẹ̀ á kẹ́kọ̀ọ́ ń bẹ̀ bí ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run lóòótọ́ lóòótọ́ sọ́kà láti bí àìmọye ọdún ìdí wa ń ṣẹlẹ̀ lẹ́yìn wàtà bá kẹ́kọ̀ọ́ bẹ̀ tán àwọn náà tún wá fi ní àtúnwá fi ṣe sọ̀rọ̀ lọ́wọ́ bá a lè kọ́ lápẹ́tọ́ àtọ́jọ́ bí ẹ eh, tí ó bá káwọn ní kíni káwọn súnmọ́ lọ́wọ́ bá àdìsọ́lá káwọn túbà sọ́rọ́ lọ́wọ́ bá àdìsọ́lá níbi àwọn ẹsẹ̀ wa abẹ́ lọ́wọ́ bá àdìsọ́lá wọ̀bá tí agbọ́ ìfúnra ní kí ó sábà ní fún ẹni tó sọ ó tó sábà ní fún ẹni tí ó gbọ́ orí ọ̀dọ́ lọ́wọ́ bá àdìsọ́lá wà dọ́là káwọn kọ̀ntínú lọ gẹ́gẹ́ bí aṣọ fúnra wa owó ìta ń tara ti jọ ìyìn sìn àwọn àpẹẹrẹ kéèké ká nàbí sọnù so àpẹẹrẹ ńláńlá ńlá ń bọ̀ pé pé á gbàdá sọ àwọn àpẹẹrẹ ńláńlá yẹn pé pé àwọn àpẹẹrẹ ńláńlá àwọn tí wọn níta nàbí sallallahu alaihi wasallam fi wé òun dà gẹ́gẹ́ bí ilẹ̀kẹ̀ tí yẹn ti sínú síbi òwú ni òun jẹ sí ẹgbẹ́ dábàá sí ilẹ̀kẹ̀ síbi òwú tó bá já kí ló dé gbọ́dọ̀ ṣe yóò máa tẹ̀lé àwọn báwa fẹ́ la kiri nù kápẹ́ lábàá fi dé wọ́n máa tẹ̀lé àwọn àpẹẹrẹ kékeré ti ní sẹ́lá ìgbà tí wọ́n ti bí ànábì sallallahu alaihi wasallam bí ànábì nìyí ẹ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ lórí àbátàpẹ̀rẹ̀ lábàá dé ẹ́ gẹ́gẹ́ bí kíni bí kharazat bí àwọn lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ kékeré báyìí tí ẹ bá sí ibi òwú tẹ bá fi lè gé ní kíni báyìí yóò mọ̀ sí kíni yóò mọ̀ dálẹ̀ wàràwàrà ni bákùnrin lába dé yóò mọ̀ sí kíni yóò mọ̀ tó tẹ̀lé ra wọn so abẹ́lẹ́ ọba àdìgbọ́lá ó máa ṣá ó sànù wa ó ká wa fún ẹrú tí ó gbọ́ òdodo tó tẹ̀lé òdodo ó ká wa fún ẹrú tí ó gbọ́ tí ó mọ ìbàjẹ́ níbàjẹ́ tí ó sì jìnà sí ìbàjẹ́ náà nígbà wọlé ìdáríkà wàlúkọ́dù àlẹ́ sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa ala ta'ala. wàlẹ́ nà wọ́n ní tó lẹ́tọ̀ọ́ kí ẹ máa lo àwọn airtel tí wọ́n mú irun dúdú so gbogbo àwọn akẹ́kẹ́ yóò bá di lò sí irun àbí tí ó lò sára tí ó wá chéjì ẹ̀dá bọ́lá ọba àdìgbò láti dáyìn kò lẹ́tọ̀ọ́ fún yà ẹ̀dí bá mi tí ó chéjì àdámọ́ bọ́lá ọba àdìgbò láti dámọ́ yà bẹ́ẹ̀ bọ́lá ọba àdìgbò láti dámọ́ ní ti bẹ́ẹ̀ ní fífa ni ẹ̀dí bá mi wọ́n wá lò nìkan ṣe pé wọ́n wá lò nìkan lé ìlú lẹ́tọ̀ọ́ pé àdìgbà náà níbẹ̀ anabi sekele àwọn kan nígbà tí anabi wa fún ká àwọn lọ anabi ní al-mughayyiratu li khalqillah ẹ àwọn tó máa ń yí ẹ̀dọ́ lọ́wọ́ balẹ̀ sọ́lá padà inú yí ẹ̀dọ́ lọ́wọ́ balẹ̀ sọ́lá padà ó náà ní pé ìrúntọ́ náà balẹ̀ sọ́lá dámọ̀ òfẹ́ kò láìpẹ́ bá òfẹ́ kó dàbí ìmọ̀ àwọn ìbò òfẹ́ kó dàbí ìmọ̀ ìbò òṣèlú rẹ̀ ní pámi ẹ ó bá dàbí ìrọ̀ àwọn ìbò ilé iná yí ẹ̀dọ́ lọ́wọ́ balẹ̀ sọ́lá padà ní inú ẹ̀ náà ní kí ni ẹ tẹ̀flé tẹ̀flé ẹ kí ẹ máa kí ẹ máa gáàpù èyí èjì rẹ ẹnu ẹ̀yà ní ẹ̀yìn rẹ tọ́lọ̀ ọba àlejò ládàá tó papọ̀ wọn náà wà lóko bẹ́ẹ̀ lé lórí àwọn kan tó lé tọ́lọ̀ ọba àlejò ládàá bẹ́ẹ̀ wọ́n wá ní kábọ̀ ọ̀sẹ̀ nínú kábọ̀ ọ̀la lápá yìí ẹ̀yìn rẹ lápá yìí lápá yìí wọ́n wá yọ èyí tó lórí lé náà nínú àwọn ìyẹ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀ba àlejò lápadà nínú ìyẹ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀ba àlejò lápadà wọn náà ní àwọn tó máa búra àwọn tọ́lọ̀ ọba àlejò ọlá tó dá ọ ní dúdú ọwá ló la ìdí dúdú ọwá búra ẹlòmínà pupa náà yóò lóun mẹ́ẹ̀ẹ́dẹ́yẹ yóò wá máa wọ́n ti ní kẹsíkọ́ àmà fífi yóò wá máa pọ́n sí i gbogbo àwọn eléyìí náà ìyẹ́ ìjọba ọba àdìgbò lápadà ní anábì sallallahu alaihi wasallam ó sì kéré ogun àwọn ọmọdé sọlá sọlá wallahu a'lam wà á lè sọlá. Naam ìbéèrè kan bẹ̀rẹ̀ nígbà tó da kí ẹ máa ṣe kí máa fi rọ́ sáwàdà kí fẹ́ kọ̀ nǹkan tí ó pa àmì lẹ́yìn ìyẹn wá kọ́ tí ó ṣẹlẹ̀ èso dà bẹ́ẹ̀ eléyìí lẹ́tọ̀ irọ́ ni ètò àmì ṣubú irọ́ òun náà ni irọ́ ń jẹ́ kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi ni waylun lilladhi yuhaddithu an-nas lilladhi yuhaddithu an-nas wa yakdhib bihi an-nas lahu waylun lahu waylun lahu aw kama qala anabi ni ebe ibi dọdọ náà ba alekiola kó máa bẹ́ẹ̀ni ẹni tí máa ń sọ̀rọ̀ báwọn yẹn tí anabi tí wọ́n á lahu wẹ́yìn lẹ́hu wẹ́yìn lẹ́hu àwọn ìdí wa tú wẹ́yìn tó lẹ́ẹ̀mẹ́ta wẹ́yìn kó máa ẹ wá wo àwọn tó máa kọ̀mẹ́dì àwọn oníṣẹ́ ẹ wá bí wẹ́yìn ti bẹ̀rẹ̀ nínú wọn àwọn bí àwọn kàfẹ́ máa pa àwọn yẹn lẹ́yìn anabi sallallahu alayhi

kó máa pa fáwọn èèyàn wà láì nǹkan burúkú lélẹ́yìn ọkùnrin kan náà àwọn tó máa ń ṣe wá àti káàkiri ló gbajúmọ̀ ìfẹ́ dákọ̀ rẹ̀ ni ẹ àwọn onímọ̀ máa ń sọ̀tà káàkiri pé ẹ bàbá kan wá sí kíní kan jọ kan wọ́n ní ń sọ fáwọn kan jọ kan ó ní ẹ gbogbo àwọn kan náà máa ń sọ ibi ìwé àwọn primary school àwọn tó máa ń wò àwọn ìtàn àwọn kọ́ńtì àwọn kíní kan yóò wá pa aláró <laughs> yóò wá pa aláró yóò wá fún ọ lóko míì nígbà tó fi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nìkan ẹtì wà lóye àwọn yóò wà mọ ní ká táwọn ó sì wọ́n mú bí àwọn ọmọ kéèké bí àwọn ọmọ yẹn ṣùgbọ́n àwọn bàbá yìí ìgbà burúkú náà ni ẹ kéèyàn ojú kìnnì kéèyàn ojú náà ṣe tí ẹ máa fẹ́ pààyàn lẹ́nu wọ́n dà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlejò ànábì ní tí ẹ bá sọ ọmọ kékeré ké wá gbà tó tún wá fún ní tó wá fún ní gàdá ànábì ló ti parọ́ sẹ́gbẹ́ kí ni wọ́pọ̀ gan ọmọ nípa sọ́kúrú sọ́yà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yá wá gbà yá wá gbà wà fọ́ra lé ìṣúná fún kàkà so eléyìí ní àlẹ́ ní rọ́nà ló pa àwọn bẹ́ẹ̀ mú mú sí ọdún sí wọn ní ẹ̀yà wọn tàbí fún ọdún yìí wọn náà wà lóbi àbá wọn ti gbàgbé tí mo ṣe nù wọn náà bá dé oní ọba kì í mú tó wà fún náà ní ìyà so anabi sallallahu alayhi wa sallam anabi ní rọ́ọ̀lù pa báwọn náà tó bá ti kọ́ ọmọ wa gbà nǹkan tó wà fún nìkan irọ́ ìran ìran kan ìran rọ́ wọn náà ní tí wọn náà ti di tó pa yín Thank you. wọ́n ní ṣe ìyẹn lè fún ìyàwó ní máhàrú rẹ̀ síwájú kí ẹ̀dọ́ ti wà lẹ́mọ̀tò nìka ẹ̀dí bá wọn sùn bẹ́ẹ̀ ni sọ ìgbà tí ẹ̀ bá ṣe ápò nìka ibẹ̀ tí ẹ̀ fẹ́ràn bá ní nǹkan yẹn ibẹ̀ náà lè ṣe fún ni tí wọ́n ti fún ìyàwó pé ìgbà tí ń fún ni ẹ̀dí bá wọn sùn so tí ẹ̀ bá dẹ̀ ní lọ́wọ́ ńgbà yẹn ìyẹn lè fún níṣẹ́ bẹ́ẹ̀ pé tọ̀ ń fún ní iye báyìí o àmọ́ nǹkan ìdí nìṣe àbí ń fún ní iye báyìí o àmọ́ iye báyìí ń bẹ́ẹ̀ ẹ̀dí bá wọn sùn so gbogbo ẹ̀ náà ní ìgbàláyé wà fún wa nínú ìṣẹ̀lẹ̀ abẹ́ ó sì máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé èèyàn lè má tiẹ̀ ní kápá tí ó sì kí ìmọ̀ tó fún gan yá ń fún ní sàdá àti rẹ̀ ó ti di gbèsè lọ́rùn yẹn ó lè má jẹ́ ìyàwó yàrá báwọn náà kó sí kankan ẹ̀sìn báwọn náà làwọn bá sọ pé ibi ẹni báwọn tó bá kú báwọn kó tí wàá rí sàdá àti rẹ̀ fún ẹ̀ síwájú kan tó kú ogún wọ́n yọ sàdá àti dúkìá yẹn sàdá àti èrò wọn wà fún wọn fún ní sọdá kùlù sọdá kùlù sọdá fi ntí àwọn kálíbà rẹ̀ báyìí má ṣe nígbà yìí tó máa ma sábà tẹ̀pé oríṣiríṣi ni obìnrin ẹ̀sìn bá rẹ̀ ẹ̀yẹ́ lè wọ ọmọ ah, bí wá àgbà tó lẹ́sìn ẹ̀yẹ́ bí ẹ̀ máa fẹ́ gbé àwọn ìtọ́wá jẹ́ pé ẹ̀ tó jẹ́ hápì tó hápìrà lóbìnrin tẹ̀pé kò sí díẹ̀ níbẹ̀ rí fún àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ hápì tó hápìrà galala ah, ni ẹ̀sìn bá rẹ̀ ọ lè wò pé ah, ọdẹ tàwọn nífọ̀n tẹ̀wá wò pé àwọn tó bá ní màbá tó bá lẹ́kọ̀ọ́ bá nínú àwọn obìnrin kí ni réèjì réèjì ẹ̀ ló fi wá wò wọ́n wá yọ ní ogún ọkùnrin yẹn wọ́n wá fún un síwájú kí síwájú kan tó fún ogún oníṣòwò gbà nínú ogún yẹn so ní wá pé dandan ní kí wọ́n announce pé iye báyìí ni sadaki ẹ̀dí báwọn sọ èyí dandan ní kí wọ́n announce tó kí hákù kí ni hákù ìyàwó ni so but àwọn tó àwọn àfáà tó máa ní kéèyàn ó announce wá jẹ́ pé nǹkan tó bá jẹ́ pé nǹkan tí yóò padà fún ọ ni títí pé ẹbí fún báyìí nìyí so nítorí pé kíni nítorí pé kí wàhálà bá tẹ̀lẹ̀ ni kí ó ní ẹ̀rí bí a ah, ah, ó ti promise fún okùn mi báyìí kò sí kíni kò sì padà fún mi má so tó bá jẹ́ pé ó bá ti lẹ́rìí inú bá wọn sùn dáa ah, kàdá àti rẹ̀ ní ibà yìí o tó sì fún báyà káàsì náà ni bá ti kó promise yẹn náà ni kó lẹ́lẹ́rìí torí pé gbogbo nǹkan tá ẹ̀ kọ́dà kó má jẹ́ sàdáàkì gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú pé á fara wa ní ìta yàrá wa ní ìta gbà pẹ̀lú ara wa so ànábì kùránì sọ fún abẹ́ká sí kíni ká máa wá eléyìí tó sọ́ọ́ ti bá bá ìdá tẹ̀lé àyà tún ilé yìí ọ̀tọ̀ á máa kọ́ kalẹ̀ ká sì lẹ́lẹ́rì nítorí bákan bá méjì ni nítorí pé èèyàn lè gbàgbé ìgbà míì èèyàn sì lè má gbàgbé bí àgbẹ̀ kẹ́lẹ́ mi fẹ́ ṣe jàmbá kó fẹ́ ṣe kó fẹ́ wà mú so wúrẹ́ lẹ́yìn náà yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìyá bùkọ̀ rẹ̀ fún yàn so wallahu ta'ala a'lam ó ti kíá. Aleyhi salaam. tí ida ìrún tán sọ ida ìrún ò wà jẹ́dẹ́rà o èyí ìwé èdè mi báyìí nìsí wọ́n ní wọ́n ní bẹnu súnà kí ẹ̀ máa dá ìrún ni wọ́n á lọ lè dá ìrún síbi níbi àwọn oníbọ́ọ̀lù ṣe àwọn pé èyí ń gbogbo ẹ̀ẹ́ tó yí nǹkan náà sọ tó pé ẹlòmíì máa fẹ́ ẹnìkan ti di ní tó jọ báwọn náà rí ipe wọ́n wà nù pé ẹ̀ lè máa dá ìrún àrárá o arúgbó ni ẹni tí ò bá lè fi irun funfun rẹ̀ yẹ̀ báwọn èsì báwo ni kó dá ire àmọ́ kó jìnnà sí kíni kó jìnnà sí dúdú ẹni kọlọ̀ tó bá jìnnà sí dúdú ó lè lò èsì báwo ni àmọ́ kí n sọ̀dọ̀ èsì báwo ni kọ́dọ̀ wá mú rẹ̀ níbi kó wá fi wá ṣá ẹ̀ báwọn máa sáńgbẹ̀ ó lè máa ń ṣe ó lè ń dá ìwọ̀n káàkiri fún un so eléyìí òun kọ́ ni nǹkan tí ń dán sọ arúgbó àgbàlagbà tó ti nínú fún èsì báwo ni òun náà ni wọ́n ní kí ó lè dá ìrìn rẹ̀ wọ́n lọ́wọ́

ẹ̀ àmọ́ kásáàfì mọ̀ yìí pé káríkì àwọn bá túmọ̀ láàmà rírí torí pé àwọn àpẹẹrẹ náà àwọn àpẹẹrẹ ọjọ́ ògbìdà ti àmà níṣìn ẹ̀ ìmí ń bẹ ní ẹ̀ pé nǹkan tí ò dáa ni ìmí ń bẹ tó yẹ pé aburú ni ìmí ń bẹ tó yẹ pé nǹkan tó dáa náà ni ní inú àpẹẹrẹ ọjọ́ ti àmà ni pé kí owó ìpè owó pọ̀ gan ìpè àti ẹ̀dínmọ́lẹ̀ àmì ẹ̀jọ́ gbowó gan wọ́n mọ̀ fi lọ àwọn ìpè ah, onídìówó ẹ̀mí onídìówó sòwúrò àwọn nǹkan báyìí ẹ̀yà débi dandan ni kó jẹ́ pé ìtàn yẹn jẹ́ aburú bẹ́ẹ̀ ìyàwó yẹn ṣe kọ́sẹ́ kan àbí wọ́n ṣe bísíǹsì kan àbí kíní kan yìí omi nìkan ti ń ṣe o èyí nǹkan tí ò dáa ní tó bá ti tẹ̀lé òfin ìṣẹ̀lẹ̀ àníbẹ̀ so àmọ́síbẹ̀síbẹ̀ náà àpẹẹrẹ kíni àpẹẹrẹ pé ọjọ́ òbídà kìyàmà ó súnmọ́ ni ẹ̀rí pé ànábì nínú àpẹẹrẹ òbídà kìyàmà ó súnmọ́ ó náà ní gómìnà ó pọ̀jù ọkùnrin lọ àbí ẹ̀kọ́ ẹ̀hìn tí gómìnà á pọ̀jù ọkùnrin lọ ní sinmi táwa ní nǹkan tí ò dáa ni but àpẹẹrẹ náà ni so a sì mọ àwọn sábàbí tí ló ń kaba yẹn tó sì máa ń ṣẹlẹ̀ Allahu ta'ala a'lam. Ah, ìdájọ́ pọ́s rẹ ìdájọ́ rẹ ó fẹ̀ gan àlàyé tẹ̀ lórí ẹ̀ nítorí pé nǹkan tuntun ni ẹ nǹkan tuntun tó tẹ̀tẹ̀ dé yìí so ó dẹ̀ níbi kí o ti kí ni kí o ti wá di dáadáa lórí lórí ìdájọ́ rẹ̀ so tó jẹ́ pé bóyá tó bá di lọ́la táyé bá gbà wá á lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ gbogbo níjà àlàyé kan tí ó tó ìwé ó ní ṣe pẹ̀lú kí ẹ máa ṣéǹjì owó pẹ̀lú owó ni so nǹkan tó ti tẹ̀ dé ìdí ìṣètò ìdájọ́ máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ so a ní láti ṣe ní láti wá ìdájọ́ rẹ̀ pé kí ló fi jọ mọ́ àwọn nǹkan kan nínú ẹgbẹ́ tí ò lẹ́tọ̀ọ́ ni kí ni nǹkan tó bá tó fi lẹ́tọ̀ọ́ tó bá tó fi àṣù inshallah ábí láti ṣàlàyé ilé ìrẹ́kùnrin lọ́la ṣe ọlọ́ọ̀dà àlàáfíà. tí ẹ máa ẹni máa wò nàám so kéèyàn ya píktọ̀ wọn ni àti mọ̀ pé kò dáa ẹ̀dọ́ bá jẹ́ pé òun máa ń wo òun máa ń wo òun wo àwọn píktọ̀ yẹn ni so eléyìí náà kò dáa ẹ̀dí bá wọn nítorí pé ẹni tó ṣe nǹkan yẹn nǹkan tó jẹ́ kí ni nǹkan haram nǹkan tó ṣe so ó tó wá burú jáì tó wá tó wá jẹ́ pé píktọ̀ táwọn èyí sì ó tó wá jẹ́ pé píktọ̀ obìnrin àbí tí ò lẹ́tọ̀ kí ẹ̀ wò tó ṣe àálẹ̀ ní òwò àbí tí ò bóra òun náà ní kí ẹ̀ wò tó abúlé lè tó kéde ó tó lágbára so kí ló fà tó jẹ́ pé nǹkan yẹn ò fi dáa òun náà ní pé tí Islam bá hánà nǹkan fún wa tó bá pè nǹkan yẹn ní haram fún wa so gbogbo tó bá jẹ jáde lára nǹkan yẹn náà Islam máa haram rẹ̀ ẹ gbogbo tó bá máa jẹ jáde lára rẹ̀ nígbà tó ti ṣe fọ́tò ní èèwọ̀ fún wa títí báwọn nìkan ká máa ta fọ́tò èèwọ̀ ni ká máa ra fọ́tò èèwọ̀ ni títí báwọn nìkan káwọn káràkárà yẹn kọ́ tó ìwọ ni torí pé nǹkan tó ṣe nǹkan ìwọ ni so gẹ́gẹ́ náà ni ká máa wá sí kí ni oye pé tí yóò fi jó máa wò náà ni pé kó máa wo àwọn píkṣọ kó máa wo àwọn píkṣọ so a jẹ́ pé nǹkan tó a sọ pé haram ni fáwọn tó yá ahùn ẹ tó ẹ tó ọba gbà pé haram ni pẹ̀lú tí ọmọ ti kí ni ó yẹ kó máa lo irú àwọn nǹkan báyìí ó ti bá wọn sọ ó yẹ kí ẹ jìnnà sí ìwò rẹ̀ náà ni ìwé ẹ̀dùn yóò ní àwọn òyàbọ̀ tó ẹ̀wọ̀n ìyá fọ́tò àbókútó pé kó máa tẹ́kẹ́ ni ó sá máa wo fọ́tò kó lọ wá fọ́tò káàkiri lẹ́yìn náà inú aburú tó wà bí lẹ́yìn náà ni pé ó súnmá ó yẹ pé ṣètà ní gbàgbẹ́ wọlé síyàn náà lágbà òjò bá ń tẹ́kẹ́ yóò máa tẹ́kẹ́ ni yóò máa pe ọkàn yà lọ sí di nǹkan yẹn tẹ́kẹ́ padà máa wá sí Allahu ta'ala a'lam. Thank you ẹ̀ẹ́sẹ̀ yìí àwọn píṣọ̀ gbogbo àwọn píṣọ̀ tá a sọ yìí náà nìsín àwọn píṣọ̀ mi wà tó jẹ́ pé èyí rárá sọ́kò bẹ́ẹ̀ sàgbé léṣe pé ọ̀nà àdìpé ẹ̀ka ń ka nǹkan nìsín òkàdí píṣọ̀ bẹ́ẹ̀ fọlá ìmọ̀ bẹ́ẹ̀ nù àwọn ìwé mi nínú owó tá a lọ́wọ́ ní ìdíbà ìdíkò sí píṣọ̀ lára rẹ̀ àwọn kan bẹ tó jẹ́ pé kíláàsì kò sí ti fẹ́ ní ṣe àlè rárá sọ́kò bẹ́ẹ̀ àwọn èèyàn yàtọ̀ àbọ̀ nǹka ìwé wọ́n dẹ̀ gbé píṣọ̀ sí síbẹ̀ nǹkan tí wọ́n fẹ́ ká ní wọ́n ti kí ni òun náà nìkan tí wọ́n ń ká kí sí pé píṣọ̀ gangan sẹ́n bóyá àwọn bí bẹ́ẹ̀ ní ṣìkan tó gbé píṣọ̀ àsásán ẹ̀wọ́n ti sẹ́pá àwọn kan bẹ́ẹ̀ ní ṣe gbélé Facebook ní sìn gbogbo píṣọ̀ gbèsè ayé wọn yóò wà bẹ́ẹ̀ àtìtọ́ máa tọ́ ọmọ ọmọ àti ẹ̀ bá àwọn ń ṣe ṣé wàá sọ owó nù torí pé mọ́tò wà lára rẹ̀ ètò bá mi àbáwọn kan mìíràn bóyá èèyàn ní bùkátà sí pé bóyá kíláàsì ní ẹ̀yà ìdúró àwọn fífọ ẹ̀yẹ bóyá bí ó fẹ́ ṣe national id card ní ìta national passport náà gbogbo àwọn ọmọ àwọn ìdájọ́ láti wúrọ àwọn ilé ìdọ̀rọ̀ rọ̀ ni sòbí dọ̀rọ̀ bá ti wá sí kiri bó bá ti máa òun náà ní kéèyàn kéèyàn kéèyàn gé máa تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك